نعم الإمام قال أن باب مولى القوم من أنفسهم يعني في الاسم وبعد في أولا من يواتوكال يعني كل ما قد يوم الوالد ara wọn náà ni ìtumọ̀ kó jẹ́ ara wọn kìí kó di mọ̀lẹ́bí wọn àmọ́ níbi ìkà fún níbi ìṣàpọ́lé fún tó òun ni bùkọ́ ni wọ́n ṣe tẹ̀lẹ́jàmà báàbò yìí tó bẹ́ẹ̀ ni mo ṣàlàyé pé irú àwọn kábàárẹ̀ tó ń ṣẹlẹ̀ kúrò láàrin ni àwọn tí a jẹ́ àtàgbé níbí náà yẹn ní òdu àyè àwọn ilé ìlú wà tó ṣe pé wọ́n máa sọ pé nínú ilé ìlú àwọn bàbá kan ni wọ́n kọ́ dé àwọn ni wọ́n jẹ́ ara ilé ìjẹ gan àwọn gangan ni wọ́n yìí àwọn kọ́kọ́ wá àwọn ẹni yìí wọ́n bá bàbá wa wà ní wọ́n wá kéwù ní wọ́n wá bá wọn kájà ní wọ́n wá nípa ní wọ́n fi ń gbé pẹ̀lú àwọn bàbá wa. torí tí àdéhùn ìjọpọ̀ wa ni pé àwọn ẹni yẹn kéèyàn orí wọn náà gẹ́gẹ́ bí ẹni gẹ́gẹ́ bí ẹni àkọ́lé láàrin èèyàn tí wọ́n jẹ́ wọ́n papọ̀. الإمام البخاري يقول حدثنا عمرو بن خالد قال حدثنا زهير قال حدثنا عبد الله بن إسماعيل قال أخبرني إسماعيل بن عبيد عن أبي عبيد عن رفاعة بن رافع ورفاعة بن رافع غنوه قليل أن النبي صلى الله عليه وسلم قال لعمر فقال لعمر رضي الله عنه عن أبي صفوه عمر بن الخطاب قال وقال لعمر بكي إجماع قومك وفي قبال kó àwọn eh, ìjọ rẹ àwọn ìran rẹ àwọn mẹlẹbí rẹ lọkọ bá lọ kó wọn wá lọ́dọ̀ rẹ ọjà máa ẹwọ ọmọrù wa kó wọn jọ fẹlẹmà ṣàbọrù bá rẹ lẹbi ìtọgbọ ọpọlọ gbàtí gbogbo wọn déwájú ojú ọ̀nà ìnábì dákọlá ẹni tó ẹmọrù ọwọ́ ní fọdọ̀ àlẹ́ ìtọgbọ ọpọlọ ẹni pé àwọn ẹ̀yẹ àwọn ẹdún níta. قال فقال قال قد جمعت لك كوني إكي أو يمتلك قوة وتقوى فسمع ذلك الأنصار أو أنصار غضب فقال بك ولم دينار الذي ولكي عمر كوسا وراء مكة وغيرها so àwọn báwọn ṣe gbọ́ àwọn ará àwọn sọ pé kọ̀dùnẹ́sẹ̀lẹ̀ sí kòrọ́ ìṣe ọ̀wọ́ṣẹ̀yà pé ó dàbí pé ọlọ́run ti sọ wáṣẹ̀ yìí kalẹ̀ ẹni pé kọ̀ọ̀án sọ kalẹ̀ nípa ọ̀rọ̀ àwọn kòrọ́ ìṣe àlẹ́yìn ìpè wọn. fẹ̀jẹ́ ẹnìmọ̀sẹ́lẹ̀ ìwẹ̀ náà wí àwọn tó gbọ́ pé àgbọ̀ tó ṣẹlẹ̀ النبي كيف صوان فخرج النبي صلى الله عليه وسلم النبي بعد سوان فقام بين أظهرهم الذي تلعنوا فقال قال ألفيكم من غيركم شيء أو توكين شيارين بقلون بايك إن كسامين بيكو شيء قريش قالوا نعم wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn méjì lọ pẹ̀lú àwọn wọ́n ní fínà ṣàlífùnà wọ́n ní tó ń jẹ́ ọ̀rẹ́ wa wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ayé àjọ̀dúró ni kódà wọ́n ní ókùtìnà àwọn tó tún jẹ́ ọmọ tó ṣe pé ọmọ ìyá wa lóbi rẹ̀ ló wọn ní kọ́ jẹ́ ọmọ obìnrin wọ́n bẹ̀rẹ̀ wa kódà wọ́n mọ̀ wá lóyún náà àti àwọn tó ṣe pé àwa la rà wọ́n lásán wọn dọmọlúwàbí àwọn tó ṣe pé àwa ni a jẹ́ olówó wọn àmẹ́lẹ́bí tó ń bẹ pẹ̀lú wa kọ́lẹ̀ lẹ́nu sọ́mọ́ ọ̀rọ̀ sọ́lọ́ àlọ́lẹ́ wa dáhùn mọ́ pé ṣàlífúná ìyẹnìna àlọ́lẹ́ ní ṣe rí àwọn tó jẹ́ ọ̀rẹ́ wa ara wa náà ni wọ́n yẹn ni pé níbi ipò àti níbi ìṣe àpọ́nlé wọn níbi tí wọ́n di mọ̀lẹ́bí wa o. bákan náà wọ́n bí àfihàn mi nà ọmọ tí ọmọ ìyá wa bí wọ́n ti wọ́n bí òkùnkùn náà mi nà ọmọ tí ọmọ ìyá wa obìnrin tí síbi kan tó ara wa náà ní ìrètí níbi ipò àti ìṣe dáadáa bíi kọ́dà wà lọ́wọ́ àdínà mìíràn kọ́dà gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tó ṣe fáwọn ní ajẹun lówó wọn ara wọn náà ni wọ́n ṣe níbi ipò ẹni tó ṣe kí wọ́n di mọ̀lẹ́bí wa o àlẹ́bí ni wọ́n ń tó ń tọ̀ mà ẹ̀rú àlẹ́bí ni ṣẹ́yìn lọ tí wọ́n sọ fún yín báyìí. إن أولياء منكم المتقون أو إن النفس في تقطع في لدني nínú yín òun náà lẹ́nu wá jẹ́ olùdẹ̀rọ ọlọ́run ìyẹn ni pé ẹnìkan ló súnmọ́ ni ẹnìkan ni mọ̀lẹ́bí ni ẹnìkan ni ọmọ kìnnìkan hmm. ẹni tó pàtàkì òun náà ni olùdẹ̀rọ ọlọ́run wàyí fún tún òlẹ́ tí gbogbo yín bá wá rí báyìí ẹni tí gbogbo yín bá ti rí ah, tẹ́ jẹ́ olùdẹ̀rọ ọlọ́run fàdà ntẹ́ni ń tẹ́lẹ̀ nù wọ́n bẹ́ẹ̀ bá jẹ́ olùdẹ̀rọ ọlọ́run kọ̀ǹgọ́rù ẹ máa wòye ẹ máa retí àdánwò ẹ máa retí wàhálà tẹ padà rí ẹni pẹ́ máa retí àtúbọ̀tán rẹ o. الذي لا يأتي الناس بالأعمال يوم القيامة kọ́mọ ti báwọn kan wọ́n máa dé ẹni báwọn èèyàn wọ́n máa kó iṣẹ́ ńláńlá iṣẹ́ rí wọ́n máa kó dé nílò gbèndé alùpùpù yàrá wọ́n tẹ̀ tí ó nà kẹ́ni fúrẹ́ṣ kẹ́yọ̀ wá kó ẹsẹ̀ ńláńlá dé fọyọ́ ìṣẹ́nàdọ̀ ànkùn fún wa pààyàn sí tó pààyàn sí tójú kan. tó ń bàjẹ́ dáadáa lẹ́yìn àlẹ́bí tó pariwo ẹ̀ nípa lẹ́yìn gbóhùn sókè fàkàn àlẹ́bí ni ẹyọ ẹni náà ẹ̀yìn èèyàn. wàrọ̀ fa àyẹ̀dẹ́ yìí àlẹ́bí wá gbé ọwọ́ rẹ̀ méjì sókè. يطعهما على رؤوس قريش ọ̀nà ọwọ́ yẹn láàrin àwọn kùrẹ́ẹ̀ṣì àdìbòkún náà lé wọn lérí yẹn pé àwọn ọmọ náà wà lọ́wọ́ méjèèjì sókè wọn ni ayé ẹ̀ńdá ẹ̀yìn èèyàn iná kùrẹ́ẹ̀ṣàn onífẹ̀rẹ́ àwọn abẹ́gbẹ́jú àwọn kùrẹ́ẹ̀ṣì àhùnú àmàlẹ̀ àwọn tí wọ́n ní àmàlẹ̀ ẹni tó ń lápò alẹ́bí sọ̀rọ̀ àwọn àlàkọ́lẹ̀ ó ń sọ tó mọ̀ mọ́ àwọn ọ̀rọ̀ yìí. tó iná lè kò sí tó burú bí ẹ bá ń sọ dáadáa tí ń bẹ lára àwọn ìran kan àbí àwọn mẹ̀lẹ́bí kan àbí ìdílé kan nítorí àwọn ilé yìí àwọn jara pọ̀ àwọn lẹ́sìn àwọn lẹ́sùrù àwọn kìíní yàrá bàbá fẹ́ yàwó lọ́dọ̀ wọn tó burú àwọn bàbá yẹn. àlẹ́bí ni àwọn ọ̀rọ̀ yìí wọ́n ní àpọ̀kàtà anábì ni máa ń bá ọwọ́ bìyì ẹni tó bá lọ lè ń ṣe ọ̀pẹ̀ pẹ̀lú wọn tí ń dìtẹ̀ wọn kọ́nà zuhair alìmọ́mù zuhair tó jẹ́ afa àdìmọ́mù kọ́ọ̀lì ó ní ọ̀gbọ́nùhù kọ́ọ̀lì àwáyẹ̀rẹ̀ tó ó ní máa ń bá ọwọ́ bìyì mọ́ àwáyẹ̀rẹ̀ ẹni pé tí ọba ń ṣe ọ̀tẹ̀ burúkú قوة كبر الله لمن خرج ọlọ́wọ́ bó kọ igi mú rẹ̀ sínú náà yẹ̀kúlù bẹ́ẹ̀ni tẹ̀sánà sọmọrọ ọdún ànábi wa sọ̀rọ̀ ní ẹ̀mẹ́ta tó kí ni nǹkan tí àdìsí ń ṣàlàyé fún wa òun náà ni pé yíyọ́jọ́ ìjẹ̀lẹ̀ wájú ṣáà ìgẹ̀gẹ̀ òun náà ni pé xẹ̀lí ìfúnná والناقين منا وموالينا منا ìpẹ̀lú tó bá ń jẹ́ ọ̀rẹ́ ẹni ìyẹn máa ń ka kùnì ẹni tó jẹ́ ọmọ ọmọ ìyá ẹ̀yà ìyẹn máa ń ka kùnì ẹni tó ń jẹ́ ẹni tó ṣe pé ìyẹn náà ni ìyẹn jẹ́ olówó rẹ̀ ìyẹn máa ń ka kùnì ògbódò wọ́n pé ká ní wọ́n tó ìgbà tí wọ́n náà bá ká kún òun náà ní ká wọn náà kù tó bá yẹ ẹyẹ rẹ̀ òun náà yẹ ẹyẹ wọn náà èyí kò máa dá wàhálà kalẹ̀ kódà yóò máa dá wàhálà kalẹ̀ nínú ẹ̀sìn náà bẹ́ẹ̀ ló ń dá wàhálà kalẹ̀ nínú ọ̀rọ̀ ìgbésí ayé ṣùgbọ́n kan náà Ànábì sallallahu alaihi wasallam ó ń kìlọ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti jẹ́ kó yé wọn pé kí wọ́n máa wò ó pé Ànábì ni mọ̀lẹ́bí wa Ànábì ni mọ̀lẹ́bí wa ṣùgbọ́n wọn wá yọ ayọ̀ káyọ̀ tó náà níjọ́ tí àwọn ẹ̀yẹ́ jẹ́ pé ànábi yóò fẹ́ rí àwọn kùráyì àwọn ará màdínà tẹ̀lé wọn ó fẹ́ kọ́ nǹkan tí yóò ṣẹlẹ̀ sàlẹ́bí wọn náà sì ní kìlọ̀ fún wa ó bá wọn sọ̀rọ̀ lọ́gẹ́ bẹ́ẹ̀ náà níjọ́ tí wọ́n bá jẹ́ bóyá wọn máa fà tí àwọn èèyàn ń ṣàpọ́nlé rẹ̀ tó ó gbọ́dọ̀ mọ̀ pé kò sí ìyàtọ̀ kankan láàrin àwọn ẹ̀dẹ́ lọ́dọ̀ ọlọ́run àtẹ̀síwájú ìbẹ̀rẹ̀ ọlọ́run. sọ àlẹ́bí sọ̀gbọ́ àlẹ́sẹ̀lẹ̀ ní mẹ́lẹ́ àbùkọ́ àwọn ọgbọ́n bàtọ́ àwọn àlẹ́rìíwú lẹ́nu sọ̀rọ̀ ìhun náà sọ̀rọ̀ ẹni tí mọ̀lẹ́bí ẹni tí ìwà rẹ̀ tuntun pé ife ọwọ́ rẹ̀ ó sọ ọ́ jẹ́ kí ìlú rẹ̀ yìí mọ̀lẹ́bí rẹ̀ ní ìrànlọ́wọ́ tó o kẹ́kọ̀ọ́ o ṣe kankan ọ̀gá ń sọ pé ọba tó bẹ́ẹ̀ ni mo fún nǹkan tí èèyàn bá ní ní ọ̀bá ti wá sí nǹkan yẹn ọmọ ti lé kó sí ní dáadáa àbùkù ní ìyẹn padà kàn ní ìdí rẹ̀ tó bá kan náà ọ̀rọ̀ ẹbí ìṣe nǹkan tí èèyàn máa fi ń ṣe fáàrí ní ọmọ fi ń sáfọ́ tó pé ọ̀nà àwọn tí yẹn pọ́n lọ́rin tí ọ̀bá ní sọ́ra ẹni ọ̀pọ̀ lọ́rin mọ̀ ṣe fáàrí kọ́ra tí ẹ bá pàdé wọn ní ìlú mi ní ẹ lọ sí Èkó ìwà pàdé àwọn ọmọ ọlọ́rin ní abẹ́ ọlọ́bí Àbújá ẹ rò pé bí ẹnìkan máa lọ́bí ọlọ́run ní wọn yìí wọ́n ti máa bẹ̀rẹ̀ kí ẹ̀sùn bóyá ànábì ló ti wọ̀nyẹ́ wọn pé bí ìgbà tí ìsọ́wọ́ ẹ̀fọ́ ànábì ló bá ti dé ìdí nǹkan kó lè ṣe tó yóò kọ́ báyìí wọn gbọ́dọ̀ máa ba lára ẹni tó bá gbọ́ ẹ̀sùn yìí torí pé ìwúrọ̀ àwọn ẹ̀ńkà ń ka fún lẹ́nu yẹn kó lápá lára wa ìpè á ọ̀rẹ́lẹ́yìn tí wọ́n ń kà ní ní ìsọ̀lára wọn yìí àmẹ́tọ́ náà tó ń ṣẹ́kù torí mo lórí súnà gẹ́gẹ́ náà tó pé ẹ mọ̀ pé áá ah, ah, irú kí ni yóò kan lára tẹ̀ náà ní kí wọ́n sọ ní kọ́ni èmi à ah, èmi tí mo hàn kúrán wọ́n kúrán lọ́wọ́ ní kí ni. tó àtikẹ́ wọn sọ àwọn àti wọn ní Ìlọrin làwà à Ìlọrin làwà Ìlọrin lẹ́yìn kí lọ́wọ́ tòbúrú àwọn kan yẹn àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ànábì gbẹ̀gbẹ̀ ànábì ìgbà wọn sọ̀rọ̀ yìí pé ẹ̀ lọ sọ̀rọ̀ yìí láyé ti ná tóbi àìlẹ́rí yẹn wọn kéyàmá ọ̀tí àti nínú bí àtúkọ̀ ẹ̀ sọ̀rọ̀ yìí fún ìgbà wọn yóò gbé iṣẹ́ lágbára ẹ̀sẹ̀lẹ̀ yẹn wà kóde tó náà ni yẹn gbọ́dọ̀ múra láti ṣe iṣẹ́ rẹ̀ kí o ti múra láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ọmọdé ẹni táwọn yòówó ni yóò gbórí yóò gbó kọlé ní ẹran harahara gbogbo ní orí bẹ́ẹ̀ ìkọlọ nǹkan ṣá ṣe àlékún àgbóyè ìpẹrẹ fún wa. náà alimami Bukhari tó parí ọ̀rọ̀ yìí ló bá wọn nítorí náà tó bọ́ sí ni pé al-adab ma'a al tó gbọ́dọ̀ ṣe máa ń lò pẹ̀lú ọmọbìnrin tí wọ́n bá ní ẹ̀kọ́ ò lè máa ń lò pẹ̀lú wọn báwo lè ṣe máa ń ṣàmójútó wọn kí ni àwọn orin tó wà níbẹ̀ torí pé kí ni nínú ìṣesí àwọn nàìjíríà àdámọ́ ni so ó tún wá burú gan lọ́dọ̀ àwọn lárúbáwá so àdámọ́ wọn ni pé wọ́n máa fi ojú ìyẹpẹrẹ wọ́n máa fi mú obìnrin ọmọ obìnrin so kódà ọba àwọn lárúbáwá débi pé. tí wọ́n bá bí ọmọbìnrin ó sì lè lé sí jẹ pé àwọn yẹ̀ yìí ọlọ́run ní pé à ẹ̀yẹ wọ́n ìgbà bó ṣọra ahàdùnún bẹ́ẹ̀ ó ń ta ìbọ́nlá wájú òun wàjẹ̀lú owó ṣẹ́bí tí à tó bá tó pé abímọ máa ń kílẹ̀ bí ti ní obìnrin wọ́n ojú ojú náà yóò ti máa àná. ọlọ́ni ayọ̀dé tó wọ́n fi tó rán. à ṣé ó rí wáyà pẹ̀lú ó rí wáyà pẹ̀lú tó ní pé ìṣesí yẹn ó rí lè gbọ́n àwọn ọlọ́pàá wọ́n rí obìnrin sí nǹkan tó ṣe pé nǹkan yẹn yẹ yẹ tó pé nǹkan tí máa kó jọ sí báyà á sọ ẹ̀dá pọ̀ ẹni tí wàá bí rárá ń kọ́ ẹni tí ò bí rárá ń kọ́ tó iná ni àdéhùn ọgbà ọ̀rẹ́ sẹ́lẹ̀ ọwọ́ fún àwọn alágbáwá fún àwọn sọ̀hábà ọkọ̀ ní ẹ̀kọ́ tó fi dúpẹ́ àwọn ẹ̀kọ́ra wa mọ iyì obìnrin tó wá mọ iyì ẹ iyì ẹ tó wá tó wá fẹ́ léjú tó wá fẹ́ lágbára yìí ọba yìí kò dì sí ẹgbẹ́ kò dì sí ẹgbẹ́ ìyàwó ní sẹ́lẹ̀ lágbáwá ó ní agbára ó ní agbára tó òun ni pé ẹ̀ alẹ́ sọ̀lọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ ó ti ká mọ̀ pé ọmọbìnrin kí n bí orí wà mẹ́ kódà tí ẹ bá tó wọ ẹlòmíì náà ní ọ̀dọ̀ wáyà yìí ọ̀sán bá ní abímá zọ́kọ̀dọ̀ ẹni pé ọkùnrin àbí obìnrin ọkùnrin wọ́n ti tó ayé tó ẹ tó máa wò ó tó máa ń ṣe ákédù tó máa ń ṣe ákédù mẹ́ka ẹni pé wọ́n ń so ìdí obìnrin tí a fọ́n bá wá so ìdí tán ẹ wá ní àdọ́lọ́run ọlọ́mọ akúlọ́mọ ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin irú àwọn ilé ìlú àti lẹ́yìn náà ọkùnrin mẹ́fà lẹ́yìn náà ọkùnrin kan bí obìnrin kan ọkùnrin ọkùnrin ọkùnrin àà gbogbo ilé yìí wọ́n tako àgbọ́yé ẹ̀sìn ẹni tó bá lágbọ́yé irú ẹ̀ ni àlọ́mùkọ́ rẹ̀ ni wọ́n ti fi àyẹ̀kí níbi ẹ̀kọ́ kí wọ́n máa ń ní òun náà lè gbìyànjú ní ẹ̀kọ́ bí a ṣe máa ń ṣe pẹ̀lú ọmọ bíbí imam kọ́ni ní báàbù mọ́nà ààrẹ ní àwọn àṣìlá náà. ààrẹ عبد الله بن جبريل قال حدثنا عبد الله بن عمران الترمذي عن ابي عن ابي عثمان المعافي حدثنا عن قال رسول الله صلى الله عليه وسلم يقول كان له ثلاث بنات وصدر عن الدين فكتبهن لإسلامه قلت له إياها من النار. الإمام البخاري أني أرأي أو بلغت عبد الله بن يزيد لقد حرمل ابن عمران أبو حفص المجيدي عن أبي إنشان المعافري عن عقبة بن عامر عقبة بن عامر رضي الله عنه اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل انظر النبي تقول من كان له من كان له ثلاث بنات ànábì yẹn tó wá ṣe pé ọba ní ọmọ obìnrin mẹ́ta ó bí ọmọ obìnrin mẹ́ta wà sọ́ba ọ̀hánì ìlú náà ó wá ṣe sùúrù ó tọ́jú wọn ó ṣe sùúrù pẹ̀lú wọn tó tó wá sí pé nínú nǹkan kan ní ìyẹn fẹ́ gẹ́gẹ́ ìṣàlàyé onínú ní ìyẹn kì í jẹ́ láìkì kó wọn bí mo obìnrin àwọn nìkan ní kí ló ti fa ni bí báwọn yẹn ṣe gbé kalẹ̀ tó fi ẹni tí wọn àtọ́kọ́ tó ń ṣẹlẹ̀ lọ́nà tí wọn aládùn yìí ẹ̀wọ̀n ní sọ fún dọ́kọ́kẹ́ sí ìyàwó pé ọmọkùnrin ọmọkùnrin ọmọkùnrin ọmọkùnrin ọmọkùnrin ọmọkùnrin ọmọkùnrin àbíká ló ní ìbejì ọkùnrin ìbejì ọkùnrin ìbejì ọkùnrin ìbejì ọkùnrin bẹ́ẹ̀rin kọ́ńtà abẹ́ obìnrin tí ó tọ́ bá ní ọkùnrin ṣé àmọ́ ìlú ẹni yẹn ẹwúrú ọjọ́ tó ń ṣe á ẹwúrú nǹkan tó ti bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìjọ tó bá bí mọ tó bá ní kí lẹbi tó bá yọ owó obìnrin ibẹ̀ ẹni yóò kọ padà sí pé ah! àdúrà yóò gbà àdúrà yóò gbà so torí bí ó ṣe ń sábà yẹn ti sọ̀rọ̀ rẹ̀ wọn ẹ̀sìn mọ ẹ̀sìn báyìí ló ṣe pé ámì ámì ámì tó dábì pẹ̀lẹ́ mi pé kí àwọn tí wọ́n máa ń ṣe yìí fún àwọn obìnrin níjọ á ti dùn kájú lọ àwọn kábàáyà kájú kó yé wọn pípé kò sí èyí kò kí ń ṣe ọmọ kọ́lá pẹ̀lú kó máa yé wọn pé nígbà míì gan tó jẹ́ pé tètè kan tàn án ọmọbìnrin máa ń wúlò jọ ọmọkùnrin lọ́gbà mi tó fẹ́ràn gbà á pé ọmọbìnrin náà ni ó ṣe dáadáa báyìí tó fi gbogbo nǹkan ló ti gba jọ ọmọkùnrin lọ ẹni ló ti lọ́wọ́ ọkùnrin tó fẹ́ wò pé á kọ́lá tí wọ́n yí fọmọ́ bí máa kí ní ìpàdé ọmọbìnrin ọmọkùnrin tó yẹ ní fi ń fagbó kí ní ìpàdé ọmọkùnrin tó yẹ ní kí lọ lè ṣe secret court kí ní ìpàdé ọmọkùnrin tó yẹ ní kí oníṣẹ́ lọ́wọ́ kékeré ọ̀sẹ̀ nígbà tí ó fẹ́ jòkó lásán lọ́wọ́ òye ọmọ ọjọ́ káàkiri so àbí kí ní ìpàdé ọmọkùnrin tó yẹ ní kí ọmọkùnrin tó yẹ ní kí ọmọkùnrin tó yẹ ní ìjà ní ọmọ so bákan náà ṣe bá ń wọ ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ ẹ tí ọ̀rọ̀ yẹn pé ẹ ọkùnrin ní wọn jẹ́ òkúmúlérò ẹlòmí òkúmúlérò bo òun gbẹ òkú tí ń wọ òun gbẹ gbẹ ní wọ òkú gbẹgbẹ yóò gbó gbogbo òkú lórí ọ̀rọ̀ gbẹgbẹ so ọmọbìnrin náà wá láti ilé ọkọ rẹ nítorí wọn á ṣe òkúmúlérò nínú ilé bàbá rẹ so náà ni kí ìwọ̀n ìlú àwọn kan yẹn gbọdọ̀ túnṣe nínú làákàyè àwọn èèyàn níjọ́ pé wọ́n bá ń ṣe mo ìdí fáwọn èèyàn alẹ́bíyẹn tó bá ń ní ọmọbìnrin mẹ́ta wọ́n ló bí wọ́n sọ́ba ọmọ àìlèyìn náà kò sì sùúrù lórí bó ṣe ń bí fọ́dẹ̀ tó ń gbọ́ láwùjọ bá bímọ bá bímọ ọmọkùnrin ọmọbìnrin ó ní áá ah, ah, ọlẹ́ ọlẹ́ tó fọ́dẹ̀ tó bá ti bí ní lọ́kẹ̀ẹ́ ìjà fọ́dẹ̀ máa dábìí ojú ó ti máa tì í ìjọba ti lára kí ni ipò táwọn ti gbé ọmọbìnrin sí kódà kí ní kan bẹ nílé tó sọ fún wa ẹlòmíì náà ń bẹ lára wa náà ti ṣe bẹ́ẹ̀ tó bá ní kí ní sọ ẹgbẹ́ ìyàwó kejì ó ní ọmọbìnrin ní tọ́lá ọkọ̀ ọ̀gá ń bí ni à ike ní bí ọmọbìnrin tẹ́lẹ̀ ọgá káfí rẹ̀ lè jẹ́ ìyàwó kejì kó lágbára ìyàwó kejì o kó lágbára ìyàwó kejì àmọ́ torí pé ọmọbìnrin níta ń bí tó kó ti ń lẹ́mọ́tò láká ìdí obìnrin ò lè rí gómìnà wọn kọ́ ọmọkùnrin ṣe rí lórí ti pé kò sì rí bẹ́ẹ̀ anájú ni ìyẹn ti kú lórí wọn wàkàtà onímọ̀ ìṣe tẹ́tì yìí ẹni yẹn ó ń fún wọn láṣọ wọ̀ látara iṣẹ́ ọwọ́ rẹ̀ látara wàhálà rẹ̀ tí ń ṣe tó ẹni tó fún wọn láṣọ rẹ̀ fi hàn pé ó ń jẹ́ kí ni ó ti kó sínú rẹ̀ ó fún lóúnjẹ ń tọ́jú rẹ̀ ó fún lẹ́kọ̀ọ́ ó fúláṣọ wọ̀ alẹ́bí ní àwọn ọmọ yẹn kó lulẹ̀ láwọn ìyá bẹ́ẹ̀ mílíọ̀nù àwọn ọmọbìnrin yẹn wọ́n sì jí gàgà rẹ̀ ẹni pé wọ́n kọfà rẹ̀ wọ́n ní kíkẹ́ lèèyàn wọ iná ní bàbá wọn àti ìyá tó tọ̀ wọn. tùbí ti lè fún àwọn ọmọ obìnrin lórí ẹni báwọn ọmọ yẹn wọn lá fún bí àwọn ọmọ yẹn tọ́ sábà ń sọ pé yẹn níbi pé ọmọ wa di àtàkàǹtì o ó tọmọ ó di mẹdíkù dọkítọ o ó tọmọ ó di lọ́yà o irọ́ o tó yẹ ni pé ọtọ tọmọ yẹn ní ẹsẹ̀ ó ní ẹsẹ̀ àtọ́ pé ọmọ di mẹdíkù dọkítọ o èmi pé ọmọ di lọ́yà o èmi pé ọmọ di ẹnjìnírì o lóbìnrin ó lè bí àmọ́ ǹjẹ́ kò gbọdọ̀ kọ́kọ́ ẹ lára rẹ̀ ni pé á ah, ẹlẹ́sìn ọlọ́run yìí lẹ́yìn àwọn ọmọ ìgbà ah, àbẹ̀rẹ̀ síbi lọ́yà rẹ̀ yìí pẹ̀lú ìjà pẹ̀lú ìkọ́ bẹ́ẹ̀ lé lọ́ọ̀rọ̀ lórí ìgbà mẹ́sìn lọ́mọ ìṣe tó wà láwọn ọmọ ìṣe fáwọn kan wọ́n ṣe fáwọn kan tí kò ní ìjà bùnú nínú ìkọ́ bùnú wọn ó ti ní dókítà mẹ́lẹ́bà ẹni à ah, nọ́ọ̀sì mẹ́lẹ́bà ṣe ní ah, à ó ní à kí ló wà lọ́mọ ìṣe tí ẹ bá tọ́ ọmọ nítorí ayé lásán tí kò tọ́ nítorí ẹ̀sìn nínú ọ̀rọ̀mọtọ́ ọ̀rọ̀mọtọ́ òun ò ní wọ́n ń bá nǹkan yìí tó ẹ tó tọ́ nítorí ẹ̀sìn tọ́mọ yẹn jẹ́ ẹlẹ́sìn ọlọ́run àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ànábi ni wọ́n jẹ́ ìdígàgá fún yẹn ní kí ládá tí ó rí bẹ́ẹ̀ yóò di ẹni yẹn ìwúlò kí ọwọ́ حدثنا فكر عن سريدين قال سمعت ابن عباس نوبة ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال ابن عباس نقول لقد النبي ما من مسلم تدركه ابنتان عن ابني لب مسلمين طبعا يوم وبرمجي فيحسن صحبتهما tó wá bá wọn lò dáadáa ọtọ́jú wọn dáadáa kò ní wọn lára ọfẹ́ tó yé wọn kò kórìíra wọn ọtọ́ wọn nítorí ẹ̀sìn ilà adìsẹ́nàáwó alìjẹ́nàtà àwọn ọmọ yẹn ó ti sábà di tó fi wọ alìjẹ́nà ó lè fáwọn ọmọ yẹn gẹ́gẹ́ ọmọ alìjẹ́nà làwọn náà ìyẹn tọ́ wọn nítorí tó wọn fẹ́ kú fún bàbá wọn díẹ̀ tó àwọn ẹ̀rọ ti sábà di tí bàbá yẹn lọ́kùnrin wọ àlùjẹ́nà àti ìyá. طبعا رواية تبدو واقع وقل تبدي هنا فهقر بذلك حدثنا أبو النعمان قال حدثنا سعيد بن زيد قال حدثني علي بن زيد قال حدثني محمد بن مذكر منكدر أن جابر بن عبد الله حدثه أن جابر بن عبد الله وصفاه قيل قال رسول الله صلى الله عليه وسلم الذي تقول من كان له ثلاث بنات ان تبعت يوم بنتا يقويهن تشكون نوان تجوا انك ومرا ويكفيهن انت الكفي انف وبنتها ويرحمهن انت kó máa tẹ́ wọn kó máa yọ̀ sí lọ́rùn tó pẹ̀lú ẹ̀sìn alábìíní kọ́dù wájà bẹ̀rẹ̀ ìjẹ́nà tu àlùbẹ́tà alábìíní àjẹ́nà ti ọ̀rọ̀ ìfẹ́ nìyẹn yẹ́nyẹ́ yẹ́nyẹ́. فقال رجل من بعد القوم واثنتين ọkùnrin kan ní à ah, ìwọ́n bẹ̀rẹ̀ méjì nìyẹn ní kọ́ bí ọmọ méjì lòun ní tó jóbẹ̀rẹ̀ àlẹ́bí ìyá ọ̀tún náà pa ó ní òjì fi ọlọ́run tó bá ṣe tó ọmọbìnrin méjì lè ní nǹkan kọ́ àlẹ́bí ní wọ́ọ̀tí nàkẹ́ yìí bẹ́ẹ̀ tó bá ní méjì náà wọn náà qualify fún àlẹ́bí náà tó bá yọ ọtọ́jú kọ́lá mi ò wáyà tó ti yàgò tó àìkọ́ ọ̀kan ní kọ́ àlẹ́bí ní bẹ́ẹ̀ ọ̀nà tó bá tó ọ̀kan wọn náà tọ́ òun ni títí yóò ti sábà di àlùjẹ́ńdà ọlọ́wọ́ba fún yẹn ní ọmọ tí ẹ bá tọ́ dáadáa náà ni ó fi ṣe kókó gbogbo àwọn tó ń bí ma ti ayé lónìí tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ba ayé jẹ́ jù lónìí àti tó sábà di rẹ̀ àwọn ọmọbìnrin ni lọ́dún wo social media tí máa wo ìgbàgbẹ́ oríṣiríṣi tó ń fi àwọn obìnrin ṣe látara àìní ẹ̀sìn látara rẹ̀ ní ẹ̀sẹ̀ ọ̀nà ìpín ọba ń gbé ọba ń wo ní báyìí pé á youtube adékèké kan náà àá ah, ah, ó lé léyìí obìnrin lẹ́nu ọmọdé ṣe oríṣiríṣiríṣiríṣi sókèlódé fa àìní ẹ̀sẹ̀ àìní ẹ̀sẹ̀ tó obìnrin tó bá ní ẹ̀sẹ̀ kò sí ẹ̀ní dára dúró nígbà tí wọ́n máa fi fi nǹkan sí nǹkan láti lọ́ọ́ ṣe àpẹẹrẹ rẹ̀ tòun náà ní pé àwọn òbí tàbí ọmọ ìtọ́jú ẹ̀sìn àwọn ọ̀rọ̀ nílé ìlú tọ́ àwọn ọ̀rọ̀ nílé ìlú kọ́lá àwọn ẹlòmíì kò fún wọn síbi iṣẹ́ tó ń lọ wọlé wọn fún wọn lọ àwọn ibi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn òbí tí mo tó kéré òbí tí mo tó kéré kọ́lọ́ lè ju ọmọ sílẹ̀ àmọ́ kò ní ọmọ ní tó kò ní ra síra kù tẹ́bá bí ìpele náà ni wọ́n san ní kéwì yẹn kò ń gbà ní lọ ṣe kí ní kẹtẹ́ máa wọ kíláàsì àwọn ọmọ tọ́jẹ́ bí àwọn ọmọ tọ́jẹ́ bí bàbá wọn gbòdé rẹ̀ bí ẹ̀wọ̀n wọn wà nínú kíra tó wàá dúdé àwọn ò ní mathematics náà ń sùn ó ní àgbóni english kan fún ní tẹ́sí ìgbòho ní èdè kòtí ní àwọn ilé kéwọn ò ní lè wọn ní lè kíra rà fún yín tó kí ló ti fà á ní pé ìyẹn jọ wọn lójú ní wọn lọ́mọ sẹ́yìn ní tó ẹ sọ fáwọn dájú yìí tẹ́sí ní ládá lílé yìí kọ́lá bẹ́ẹ̀ bá lò wọ́n ní tòmọ́jẹ́ ládá fún yín ní mo kọ́rọ́ òun ní kéwúké rà tó àwọn ẹ̀mí ìyàlẹ̀mú náà bọ́ ìrọ́n nílẹ̀ ẹ̀yà ìdúró ọmọ ènìyàn tó máa ń sọ wọn láyé wáyé náà pé á èèyàn àjí èèyàn ní sọ́fẹ́ẹ̀sì níbí nílé ayé títọ́mọ yìí tòótọ́ sẹ́ńtà tí wọ́n lẹ́kọ́ jẹ́ òun kó tó ń pláàni ní tó fẹ́ kó wọ lẹ́sìn mo fẹ́ kó ṣe ìjìnìá mo fẹ́ kó ṣe síbú ìjìnìá mo fẹ́ kọ́ mọ̀ lóṣè kó tó ń pláàni àmọ́ kò pláàni pé mo fẹ́ kọ́ mọ̀ yẹn wà lẹ́sìn náà kò pláàni yẹn tó mo fẹ́ kọ́ mọ̀ yẹn kó jẹ́ mọ́ sí ní ìdí ó wà lẹ́sìn náà àwọn kan bẹ ọdún pa alákọ̀wé náà ni wọ́n wo wàlúwà tí a bá rí sọ̀wọ́ torí ìyẹn gbọ́dọ̀ sàbòsí tí a bá rí sọ̀wọ́ ìmójútó ẹ̀sìn wọn gan tó yà lẹ́nu tó já lẹ́nu pé a ah! ṣé àwọn alákọ̀wé náà ni wọ́n mú kí wọ́n ti tó báyìí inú ìgbọ́lẹ̀ sọ pé ọmọ kọ́mọ lọ lè kọ́kọ́ ha Kùránì náà bẹ́ẹ̀ ni àwọn alákọ̀wé wọn ń lọ́lá wá ọmọ àfa ọmọ kùfẹ́ tó ti gbọ́ ìlú ìsọlábáwá tó torí pé kí ni pòfẹ́sọ̀ ń dókítà níbi Islamic study níbi Arabic ó ti rí pílẹ̀ tó ń gbẹ́ta gbáko láyé òun irú kéde bá tó tó ń táwọn ní pé náà níta ní ó ti rí bàbá kò ní ṣé wù ú jẹ fún ìdàgbà wọn wá ọmọ tó jẹ ìjìnlẹ̀ àtọwọba ìjìnlẹ̀ Ibrahim lọ ẹ bọtọ lórí lọ à lá ìlà ọgbọ ẹ dr fatimọlù ẹ sẹkọọmọ lórí lọ à kí n tó bẹ láyé rẹ tó wà lọ àwọn gbàgbé àti ìyá lọ wọn àwọn àlùlá àwọn alákọ̀wé tí wọ́n ẹ̀ mọ̀ wọ́n bí ọmọ ọdún mẹ́wàá ti ha Quran a ẹgbẹ́ yẹ ti ha Quran ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́jọ ńlọrin náà ló tó bẹ́ẹ̀ ní ẹgbẹ́ kó ẹ lọ́ba rẹ̀ náà yóò wọ bẹ́ẹ̀ náà. tó àwọn kan jẹ́ oníkéwù àdánwò tó wọ́n ti wọ́n mọ̀ wí bẹ́ẹ̀ báwọn dáná ní kéwù tó àwọn tó ń rí sí oríire fún ara wọn tó wọ́n fẹ́ kí ọmọ wọn náà bọ̀ bẹ̀. tòun táwọn sọ ni pé ọmọ títọ́ ní ọmọbìnrin tí ọ̀sán ní sọ ẹ̀sìn ọlọ́run ọba tó wúlò bákan náà kò túmọ̀ sí pé àwọn sọ pé ọmọ sọ ọmọ ní ẹ̀kọ́ táyé náà fún òkun máa àṣẹlẹ̀ sí ìnáwó ìdílé ìjẹ̀kí sámáà làbára kan wá òfin ìdílé sílẹ̀ àti kòtò tó da àtúntò ìwọ̀n mú ayé àtàkìyàmà tí o ní ìdíkó papọ̀ tó ayé tí o bá ti sí ẹ̀sìn nílẹ̀ tó sálùbáríkà kankan bẹ̀ sálùbáríkà kankan bẹ̀ náà báàbù mọ̀ nàáyà sàlátò àkọwáṣẹ́ náà. حدثني عبد العزيز بن عبد الله قال حدثني عبد العزيز بن عبد الله أبي صالح عن أبي سعيد بن عبد الرحمن بن مسلم عن أيوب بن بشير المعاوي عن أبي سعيد بن الوليد أن رسول الله صلى الله عليه وسلم قال لا يكون لعبد ثلاث بنات أو ثلاث أخوان فيحسن إليهم إلا له الجنة. نعم باب الإمام البخاري ولو من على ثلاث أخوات أنت ما شقين tọ́jú ọmọ ẹ̀yà rẹ̀ lóbìnrin mẹ́ta ẹni pé àbúrò mẹ́ta àbí ẹ̀gbọ́n rẹ̀ mẹ́ta lóbìnrin wọn ni wọn ṣe dáadáa pẹ̀lú wọn wọn ni wọn tọ́jú wọn tó orin sí mẹ́mẹ́. الإمام البخاري هنا حدثني عبد العزيز بن عبد الله قال حدثني عبد العزيز بن محمد عن سعيد بن أبي صالح عن سعيد بن عبد الرحمن بن مقمل عن أيوب بن بش بن بشير المعاوي المعاوي عن أبي سعيد الخدري أبو سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أن النبي صلى الله عليه وسلم لا يقول لأحد ثلاث بنات أنا ابني أمي tó jẹ́ mùsùlùmí tó bá ní ọmọ ọmọ obìnrin mẹ́ta wọn ló rí lórí ta kàtẹ́lẹ̀ kan yẹn tó áwù sàlẹ̀ tó àkọ́wá tó abọ́mọ ìyá ló ní ẹni pé bàbá rẹ ló lè ìyá rẹ ló bí ọmọbìnrin àwọn mẹ́ta wà ní wọn bóyá ọjọ́ ẹgbẹ́ rẹ ní ọjọ́ àbúrò rẹ ní tó àbí màmá yẹn lọ ẹ̀yìn bàbá náà ní dáhà papọ̀ akùn abúlé ẹ̀yìn àkókò abúlé ẹ̀yìn ìtukọ̀ ọmọ ìyá rẹ̀ níta ẹ̀yìn jẹ́ olùwà mùsù ló ń ṣètọ́jú rẹ̀ tó lè fi ṣe kọjá pé ńgbà ní bàbá yẹn ti lọ ibi ilé ti mọ pàtàkì bí ìtọ́jú ọmọbìnrin ṣe lágbára tó pọ̀lọ́ ìjọba wo ọlọ́pọ̀ tó wà rẹ̀ àkúyà táwọn obìnrin fi àkúyà àìsí àrùn ojú tó ẹ̀sìn náà yẹn ni pé àwọn ọkùnrin tí ó mójútó wọn wọn ò kà á fún wọn ò gbọ́ yé wọn ò ná tẹ́lẹ̀ àkókò ajẹ pé náà ni wà lọ́wọ́ ìtumọ̀ lọ́wọ́ sọ̀mọ́ ọ̀lẹ́sẹ̀lẹ̀ tọ́lọ́ bá mi ní kí èyí ó jí síbi rẹ̀ tí èyí jí èyí jí òun bí ọmọ eighteen fifteen sixteen twenty ọlọ́wọ́ tí èyí bọ́ ní ìtumọ̀ lọ́wọ́ sọ̀mọ́ ọ̀lẹ́sẹ̀lẹ̀ tọ́lọ́ tó wá kà á ní ẹ̀kọ́ pé ẹni tó kọ́ yẹn ní ẹ̀kọ́ gidi èèyàn fọ́ọ̀lù sí ọ̀dọ́ rẹ̀ àti mọ́ ìyàwó lórí èèyàn láyé ó kéré náà ni àwọn afáàtì máa ń sọ pé ìdá ra'aytum ìdá ra'aytum ṣáàbà máa àlùsùnà fọ́ọ̀rù tẹ́bá rí ọmọ ọ̀dọ́ kan tó ṣe kọ́ lọ́dẹ yìí jíǹjì rẹ̀ láwọn ti fẹ́ wọn àfa tó lẹ̀ ní aláì orí ni ẹ máa di lọ́dọ̀ rẹ̀ orí ni ẹ máa di lọ́dọ̀ rẹ̀ tó ẹwọn ló ẹni tó gbọ́dọ̀ eléyìí yé láti kékeré ṣírò ọmọ yẹn ṣe bá wọ́n fi lọ́pọ̀lọpọ̀ gbà ṣe bá wọ ọkùnrin pẹ̀lú àbúrò ní obìnrin ọ̀tá náà sábà máa ń yẹ òun sábà láìka ara wọn tó wọ́n ti kara wọn ni torí ọmọkùnrin ẹni máa ń gbé àwọn dáàbò tí wọ́n fún láyọ̀ yọ jù ní kẹ̀kẹ́ kan àbí mọ̀mọ́ wa tí wọ́n fún láyọ̀ yọ jù tó ọ̀tá ni wọ́n sábà fẹ́ máa ń yẹ àbí ọ̀tọ́ wa gbọ́ tún náà yẹ so náà pẹ̀lú ọmọ yóò ti máa pláàni ìfẹ́ ìṣẹ́dáadákalẹ̀ pẹ̀lú ọmọ yẹn láti kéré kọ́nà àgbẹ̀rẹ̀ ìfẹ́ ah, ti wà ní ọjà ọdún náà bá sàtúrú ju súnmọ́ lè yọ bá jí sí láti kéré ni ah, iṣẹ́ tí wọ́n bá rí sílẹ̀ àrùn mọ̀lẹ́bí yóò ní agbára o yóò ní agbára torí àwọn tó yẹ kí n fi kalẹ̀ o ní àwọn tó yẹ kó kalẹ̀ o ní fi wọ́n kalẹ̀ torí ti kíní kọ́ àwọn èèyàn ẹni tó àwọn òyìnbó tó bá ní fámílì oníkíní bàbá ìyá ọmọ àti kíní àtọkọ ọ̀tọ̀ bàbá ìyá ọmọ tó olùdókòyè pé àwọn ọmọ yẹn náà fámílì làwọn náà láwọn ọmọ tẹ̀sí ń jẹ́ ìtẹ́tẹ́ ń jábọ̀ rẹ̀. tó anábì ni ọjọ́ bá rí ọmọ mẹ́ta ní àwọn ọmọ ìyá bàbá rẹ̀ ṣé ló léyìn bàbá yẹn ó kú àbí màmá yẹn ó kú lèyìn òní à ya bá nígbà ọ̀yà máa gbà lọ́wọ́ ṣàkóso òun ju ọmọ yẹn lẹ̀ gba lọ torí o ti mọ̀ pé àmì náà fẹ́ rí opportunity jẹ anẹ́sẹ̀ bá lọ́mọ ìyá mẹ́ta fọyọ́ sílẹ̀ yìí nà tó wá ń ṣe dáadáa sí wọn àwọn ìyá mẹ́ta àwọn obìnrin mẹ́ta tó wá ń ṣe dáadáa sí wọn anẹ́bí ni ilá dáhàlẹ̀ jẹ́nẹ̀ta ẹni yẹn anẹ́bí garanti rẹ̀ láti jẹ́ náà ó ṣe dáadáa sáwọn ẹ̀yẹ àwọn ọmọ ìyá rẹ̀ ṣe pé ìyẹn ti wọ́n ti mú pé kó ìyẹn ti rí rí mú kó o tó kó mú ti papọ̀ ó rọ ọmọ ìyá mẹ́ta ó ṣe dáadáa sí wọn tó oyè tó padà bí mọ ọmọ mẹ́ta náà lọ́wọ́ obìnrin nítorí wọn tọ́ tó fi ṣe dáadáa tó wọn ẹ̀rí pàtó sọ pé dáadáa tó yẹ ṣe tó òdùdó ẹ̀rí tó tó ṣe dáadáa ẹ̀sìn ọlọ́wọ́ bá nípe ni ó lù wọn kọ́lẹ́ sí ni ó di ẹlẹ́sìn ọlọ́wọ́ sábà sọ pé ìyẹn di ẹlẹ́sìn ọlọ́wọ́ ẹlẹ́sìn ìfẹ̀yìn ìyẹn di oṣù náà ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ ń tẹ̀lé iṣẹ́ pọ̀ ní ọrọ̀ wa gan-an àlọ́ ìṣẹ́ pọ̀ ní ọrọ̀ wa pẹ̀lú àwọn ọ̀ṣẹ́ tá a ṣe ní ọlọ́pìn pé wọ́n ń bẹ̀rẹ̀ àṣẹ ọ̀pẹ̀tẹ́lẹ̀ àkàrà bí wà sí rẹ̀ gbé dáadáa rẹ̀ láti inú ìgbàlẹ́bí rẹ̀ gàgán láti inú ẹbí ọmọ ìyá rẹ̀ tó ẹni tó ṣe ń tí wọ́n bá jẹ pé ọlọ́run bá ń kú láti fi ṣe lè mọ tó sì ń mójútó àwọn ọmọ yẹn tí àwọn ọmọ yẹn yà kó yà ni ẹlòmí ọmọ sọ pé òun ní brọ́dà kọ̀yà tí òun mọ́ ni òun ní ọ̀hún kù kọ̀yà tí òun mọ́ yóò wá bẹ̀rẹ̀ iṣẹ́ ti pẹ́ yóò bẹ̀rẹ̀ ìrẹ̀kúrè nínú ilé ń pa wọn bọ̀dá rẹ̀ kò lówó lọ́wọ́ òun náà tó tó akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lórí ìgbà tó kò ní sọ ọdún ọmọ ẹ̀ka lẹ̀ fún mi tí wàá lọ kiri ní àwùjọ àwọn ọmọkọ́ ọmọ obìnrin ló kiri láwùjọ ọlọ́wọ́ tá a ṣe àkóso ìlú wa náà báàbù ولا ترى من عمل مثله الموجودة فكان عبد الله فقال قال حدثت موسى في عميد عن هذه أن النبي صلى الله عليه وسلم قال بصراط كتبه يعني أنا شفت عمل أعظم الصدقة أو من أعظم الصدقة قال ألا يا رسول الله قال قال انك مردود اليه ليس لنا كافي غيرك نعم النبي صلى الله عليه وسلم منه حديث في الامام البخاري رحمه على الله ولكن ما في ما في لنا في ọmọbìnrin bó ṣe pàtàkì tó òun ni àlọ́ kan ní wọ́n ṣe tẹ́lẹ̀ jẹ́ wọn ẹjọ́ máa ń ṣe ìtọ́jú ìbùlẹ́tà àwọn ọmọ rẹ̀ alìmọ̀rẹ̀lúdà tí wọ́n ti àkàdà wá láti ilé ọkọ rẹ̀. ìlẹ̀kùn ọkọ̀ kalẹ̀ láti ilé ọkọ ọkọ̀ kọ̀ kalẹ̀ àbí ọkọ rẹ̀ kú wọn á dàpadà wá sí ilé ọ̀dọ̀ bàbá rẹ̀. lọ́pọ̀lọpọ̀ gbà ní pé àwọn bàbá máa ń kanra lọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ni. wọ́n kọ́ lọ mú sọ́nà níjà káàkiri ìjọ òtúnlẹ̀ tó ń tàbí ilé ọkọ ilé ọkọ nígbà ilé ọkọ níta fọ ènìyàn àti ọkọ tó tó òun ló tún di káyì tí tí mo ṣe fi lọ́tà sí ní ìṣẹ̀ kí ni wọ́n bá jẹun tó bí mi ń fi mọ̀ pé ọ̀la nǹkan tó tún ayé ṣe tó tún àwùjọ wa ayé ṣe tó tún tún náà kò sí tó tún ẹ̀sìn kò sí. حدثني عبد الله بن صالح قال حدثني موسى بن علي عن ابي ان النبي صلى الله عليه وسلم قال سراقه بن جحشم النبي صلى سراقه كي على ادلك على اعظم صدقه في جسم تقع في sàárà ńláńlá tí a máa ń ṣe sàárà ńláńlá tí a máa ń ṣe àwọn mi àṣàbọ̀ ní pọ̀dàpà àbí nínú àwọn sàárà ńláńlá tí a máa ń ṣe kọ́ọ̀dà bẹ́ẹ̀ yá wọ́n fún ìdàgbà ó ní wà lókè ìṣàlàyé rẹ̀ fún kọ́ọ̀dà ìdùnnà tó ti hàn mọ̀tò dẹ́rẹ́ yìí ọmọ rẹ̀ tí wọ́n dá padà wá bá ọ. ليس لا كاتب غيرك سوى تنسي يوتي ما الشيخ كما يقولون به يقفوه قوام الطجرة وما شداناتي سوى أن في لما تنسي سعراء عن العالم إذا كانت حديثة لكي بنا حدثنا بشر قال أخبرنا عبد الله قال أخبرنا موسى قال سمعت أني أن ترغب بن جأشم أن رسول الله صلى الله عليه وسلم قال يا سراقة مثله هنا لم يكن صلى يقول تو إجابة كايلة كتا لكن يقول لك كايلة وقالوا ضعيف لا لا عليك بناء لا ضعيف عليك تعيين ونجا صحيح نعم آه، حدثنا حيوة بن شريك حدثنا بقية عن بشير عن خالد عن ابن قدام بن معي الكرب أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لم يستويك من ما أطعمت نفسك فهو لك صدقة قلت بك سن وراء تلت بي وفبسلو يوم غاصره إن يعني كنت جلس يقول لي عملا ورأينا ورأينا تجيك ورأينا àmọ́ ẹ̀ ní pé kí wọ́n náà fi lè ló kura láti lè máa fi náà. bákan náà wọ́n máa àtọ̀ àmìta wọ́lẹ̀dẹ̀ fàwọ́ wọ́lẹ̀dẹ̀ sọ̀dà kà títí tó ti gbọ́dọ̀ yẹn lé wọlé lò nítorí bá fún ọmọ rẹ jẹ ọmọ rẹ jẹ wọlọpọlọ jẹjẹ ọmọ rẹ náà nísìnyí jẹ tàtọ́ ti fi padà láti lé ọkọ rẹ wọn ọmọ ta ní jẹ ọmọ yẹn náà ní jẹ tó nítorí bá fún sàárà ni tó eléyìí wọ́n fi dé ọ̀rọ̀ rẹ̀ náà àwọn méjì tó jẹ́tọ̀ ayé fi yẹn tó fi pé ó ní ṣáàrì àmọ́ ṣáàrì yẹn jẹ́ ẹ̀nì ṣáàrì lọ́nà ààmù àwọn ìdílé lọ ààmù yìí wọ́n máa àtọ̀ àmì rẹ̀ jẹ́ sàrà dáadáa ó wò sọ̀tọ̀ ó oúnjẹ fún mọ́ òkú òwò ètò owó ṣe lọ́kùnlọ́kà tẹ wá nílẹ̀ ìṣẹ̀wá pọ̀ nínú mo lò ń lọ sí ṣé ẹ̀ ń lọ fún ìyàwó yẹn nílẹ̀ ìlọ́kùnlọ́kọ̀ wọn tòwú ti lọ ná ó mọ ní ládàá lílẹ̀ rẹ̀ nítorí wọ́n mú yẹn ní ládàá ní pé sálẹ̀ yẹn rẹ̀ ọ̀gá gbà pé òbí fẹ́ tẹ̀lé torí pé kí ni inú àlàáda tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó bá fẹ́ yàwó lọ́pọ̀ kọ́lá yẹn ni pé inú àlàáda ìgbàgbọ́ wọn ni àti fẹ́ yàwó ìgbẹ́jọ́ owó ọ̀bẹ lóṣù kí ni olóṣòro ó túmọ̀ sí pé ojúṣe ọkọ náà ní kọ́ máa mú owó ọbẹ̀ wá bíbọ̀ rẹ̀ ní ṣòro tó túmọ̀ sí ojúṣe èèyàn ni tó wáyé pé tó bá fẹ́ tẹ̀sí wá òfẹ́ á tìrì ọlọ́run tí mo gba lábẹ́ á tí mo bọ́ yàwó mi tó oníṣòwò jẹ́ láyé wọ́n jẹ́ sàrọ̀ fún bákan náà wọn náà àtọ̀ àrùn ta kọ̀ọ̀dìmọ̀ tó bá bí wíyá ọkọ̀ ọmọ sí ìrọ̀lọ́ ìwà polú jẹjẹ ìgbàlọ́ jẹun lè máa wú alága sọ̀dà kọ́ bàbá àná ni wọ́n máa jẹ́ òbí ọmọ sẹ́yìn ẹni wíyá ọmọ tó ń yẹn tí kò sí ní polú jẹ ìwọ́n tó ń kó ọmọ tó sára sọ tólé náà ní ọtí àtẹnusọ̀ ọgbà ọ̀sán náà tó kọ́ wa àbúrò tí a lè mọ̀ kọ́ ló fẹ́ rí omi gẹ́gẹ́ ni pé àmójútó ọmọ obìnrin rẹ lẹ́yìn ìgbà tó bá kú ilé ìyàtọ̀tọ̀ tó ó lè múnú ṣiṣẹ́ lẹ́yìn ọmọ ọ̀tọ̀tọ̀ àlẹ́sọ̀ lọ́wọ́ ìfẹ́lẹ́ lójú bí yóò mú nǹkan tó bá pa ẹran àti tó bá ní oúnjẹ tó pọ̀ dáadáa lẹ́yìn kìíní ẹ̀mú lọ fún Fatima ọmọ rẹ̀ nínú ọkọ rẹ̀. Fàlẹ́bí ọlọ́dún ọ̀dẹ́ kí báwo ni gbogbo nǹkan ṣó wa dáadáa so bàbá kì máa ń jẹ́ pé kó kó o pé gbàdúrà ti lọ́lẹ́ ọkọ ó ti tán wọ́n ti dúná gbogbo bùkátà rẹ ọkọ rẹ tí ó bá ti pé ọkọ ọba wa kápá àwọn bùkátà mi nǹkọ èyí ti fi kọ́ ọ̀yẹ́ wa ní ẹsẹ̀ síta ṣe àìgbọ́n tó wo ẹ̀ tó kó padà sọ́dọ̀ rẹ̀ wá dé yìí tó tí wọ́n ti ń gbé lọ́wọ́ rẹ̀ tó wọ́n dé ń fún yẹn ọ̀dọ̀ tẹ̀ náà ni ó kọjú sí tó kò sì ní kọjú sí gbogbo ìmọ̀ ṣùgbọ́n àwọn nǹkan yìí náà ni àlùmọ́ọ̀mù kọ́ lọ́dọ̀ kọ́ àwọn obìnrin náà yà kóyà látara pé àwọn òbí wọn ò mójútó wọn àwọn ọ̀bọ̀dá wọn náà ò mójútó wọn ò mójútó wọn ó dàbí wọn á burú ni pé ẹlòmíì nínú àwọn obìnrin yóò tó wá máa bá ọkọ rẹ̀ jà tó bá mójútó àbúrò rẹ̀ ìyẹn náà àbúrò ńlá nù ṣe à kí ni kọmọdé ọmọ àbúrò rẹ̀ lọ kọmọdé eh, ọmọ kankan kò ní yà sí ibi kò ní òbí fẹ́ yà sí ọ̀nà tí kò yà táwọn náà tí kò yà táwọn náà ṣe eléyìí ẹ̀kọ́ ńláńlá tí àlùmọ́ọ̀mù kọ́ọ̀lù tí wọ́n ń kọ́ wa wọ́n adọ́lọ́wọ́ tó ń sàbẹ̀ sí i. ojú kó sàǹfààní ojú kó wúlò fún wa ní ayé àti نعم من باب من كره أن يتمنى موت البنات نعم باب من كره أن يتمنى موت البنات أتتنا عبد الله بن أبي شيبة قال حدثنا ابن عن سفيان عن مسند الحارث أبي الرواع عن ابن رجلا كان عنا وله منامة فبدأناه لهن فقلت عمر وقال أنت ترجوهن نعم ọ̀rọ̀lẹ́pa kí èèyàn kórìíra ẹni pé bí Islam ṣe kórìíra ayẹyẹ tàmánà mọ́tẹ́lmánà kí ọmọ bèrè kó jẹ́ ìdọ́kọ́ ọmọbìnrin yìí ó kú ìyẹn bí ọmọbìnrin kalẹ̀ kẹ́kọ̀ọ́ àwọn òkú kó tiẹ̀ kú ó kó ní ẹni kíláàsì ṣe náà tó حدثنا عبد الله بن ابي شيبه حدثنا ابي مهدي عن سفيان بن عثمان بن الحارث بن ابي رواح عن ابن عمر ان رجلا كان عنده فقر فواكه ودار ابن عمر وله بنات وسمي الله بن فقار فتمنى موتهن وهو توفي وهو اليه كما ندور على ذلك وقعوا قمر ọ̀kà àwọn ọmọ fàbọ́lì náà ni wọ́n ìmọ̀ ní wọ́n máa bínú bínú fàkọ́lá alùpàtàrọ̀ tó kọ́ ọ̀hún ní ṣé wọ́n lọ ń bọ̀ wọn ni ó rò pé wọ́n lọ ń bọ̀ wọn ni ìtumọ̀ rẹ̀ ọlọ́wọ́ ọba ni ọba tó ń bọ̀ wọn tó àdéhùn yìí náà àdéhùn báyìí yìí àmọ́ tó ń fi àwọn nǹkan tí kọ́dà yà kọ̀ hàn tó gbé àdéhùn rẹ̀ ṣẹ̀ṣẹ̀. عنده فقال الله لا نرزقهم وإياكم إن قتلهن كان خطئا كبيرا كلام الطواف كلام الطواف كلام الطواف شيء ينبغي أتيجي أن أرجع إيجي أتوقع أن يرى ينبغي أكلم الطواف كما دلوك كما وعاد أشهد الله منه أشهد الله منه تو لا لا نعم، يقمطي يروك بعيد nǹkan burúkú ni tí wọ́n bá dúró pé ọmọ yìí kò tẹ̀ ó kú tó àdéhùn àdé bí ọmọ ń hùwà burúkú tí ọ̀dà tí ọmọ wa gbé ìdíkò tí ẹ̀ kú sòkè ọmọ bẹ̀rẹ̀ ọmọ bá ó tún ṣe lẹ́yìn ọba ti ní ọmọ bẹ̀rẹ̀ ọmọ kọ́lọ̀ ń tún ọmọ yìí ṣe kọ́lọ̀ kò tún kó tún ṣe tó fi ń gbé káàdé tó ń dòkó pé kú kó o tún ọmọ bẹ̀rẹ̀ ọmọ kó kó ṣàtúnṣe rẹ̀ ìkọlọ́mọ ṣàtúnṣe àtúnṣe نعم ذكي قدر باي وتعاوي كبير وكل شيء الله أعلم فيها يا ليش اوكي pè ń lọ́ba ẹ̀hẹ́ ẹ̀hẹ́ èyí tí ṣe jù ní pé ó máa ẹ̀rọ wà lórí iṣẹ́ ọgbà pé ẹ̀mọ ìdílé bàbá rẹ̀ kí ẹni yẹn kó gbìyànjú láti pé á gbìyànjú ìmọ̀ ìdílé ní àsìkò tí tí wọ́n dá òkèdè pé màmá ní máa pẹ́ àmọ́ ó ti tún gbà ní ọ̀rẹ́ tó ní ẹ̀sìn bọ̀ gan-an kọ́lá tó ti tún mọ́tò bẹ̀rẹ̀ yẹn wọ̀ àbí wọ́n bẹ̀rẹ̀ ní mọ́tò rẹ̀ ó jọ fún mi ọ̀rọ̀ náà tó wàá kú bọ́lẹ̀ tó àbí ìyẹn ti pé ìwà abílẹ̀ ní sáyẹn irú nǹkan máa yẹn kò túmọ̀ sí bóyá owó tó yẹn ń gbà pé àwọn àwọn kí ọmọ màmá tó ní ilé lọ tó àmúmọ̀ màmá fẹ́ ìyẹn ẹ̀dá ìyẹn ló burú tó wọ́n mọ̀ wọ́n àná náà. Thank you àwọn Nam, bí ara àdáwò tí ó ń báyé lẹ́nu ọ̀rọ̀ ṣíṣe lórí ayé tó pàtàkì jùlọ pẹ̀lú bí àwọn obìnrin ṣe ń lò. Títẹ́ bá tẹ̀lé ní ọjọ́ polówó nǹkan rẹ lórí rẹ̀ ọjà lọ́tọ̀ nǹkan kò ní ìdìbò yá kí wọ́n lọ ti sí ọ̀gá rẹ̀ pàtàkì ó tó ti jẹ́ létí ini, lè kàn tó kò ní ìdápò òfin lásọ́dá yìí bí ẹ̀sìn wà wọn tó bá yà rẹ̀ olówó rẹ̀ tó máa pàtàkì ẹ̀sìn tuntun tó burú lẹ̀ tó kó bá tó bẹ̀rù ọlọ́wọ́ mana, tọ́lọ́ máa ní ilé mẹ́rin omi tọ́lọ́ máa ní ilé ilé ilé ilé tọ́lọ́ fún ẹ̀ parí ojú bẹ́ẹ̀ kókó nítorí bá lè rè ní òní ní tọ́lọ̀ bá lè ní ta òní ta tòkè wá máa ṣe gbìyànjú yẹn níwọ̀n bá ó jẹ́ ìwọ̀nba ṣẹ̀ríà ìwọ̀n lọ náà. náà nípa lórí.

tó wọn kọjá bó wọn jẹ gbọn wọn gbọ́dọ̀ ní ìkà tó ń ṣe dáadáa sí wọn kọ́ra ipò ju ọmọ ọkùnrin lọ bí àṣìkà ẹ̀ bá ta ilé rẹ̀ náà síbi nígbà tó ń fa ilé lórí pé ọ̀rọ̀ tí wọ́n tó ń ṣe à láwọn obìnrin lọ́tọ̀ tó wọ́n lọ́wọ́ wọn àwọn ìṣọ́ra rẹ̀. Thank you. المحاولة العادية تعويم بعض التفاصيل الأساسية Nam tí a fẹ́ bá di àmà sẹ́ni ìrìnlẹ̀ ṣe pé tètè tó bóyá ìjẹ̀lú tí ó wà ní kókó sí sí bí yá. Ìbóyá ọ̀rẹ́ ara rẹ̀ ti wáyá. Ó fi ẹ̀kọ́ fún ara rẹ̀ ọ̀há tó ti kí rọ̀ǹdọ́ọ̀lù mi wá dé. Tòlẹ́yìn kàtàkà rọ̀ǹdọ́ọ̀lù mi kẹ́yẹ̀ yóò wá sọ ìdíje ẹ̀tọ́ bá ti ń sọ yẹn tó lọ ṣe ilé à títí àìsàn ní àṣìṣe ẹ̀kọ́ tó tán wọ́n lọ náà. àbẹ̀tẹ̀ akókìdí àná ni mo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kìdí àná ni mo sọ gbogbo yóò àpò kìdí àádọ́rùn rárá náà. Thank you kò túmọ̀ síbẹ̀ wọ́n ní pé àdúgbò ìròyìn lọ àrùsọ ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ ìyá tó ní bọ́lá ló wà ní àwọn ọmọ ọ̀rọ̀ sọ àwọn táwọn ṣe ní àpò ṣàdán lórí ṣàdán làwọn bí àkùsà méjì ló ti tẹ́kẹ́rọ̀ gbọ́ tó dé tó ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n tó wá túbọ̀ tó ndị wọn tó gba àwọn ọ̀sán wò ìlà àṣọ ìtẹ̀lẹ̀ tí wọ́n máa ń gba àwọn ọ̀sán wò àmọ́ táwọn kan lè fi pé ọ̀rọ̀ wọ́n mọ̀ fún ọ̀pọ̀ tó ní ti káwọn káwọn káwọn káwọn tó wọ́n gbà pé rẹ̀ òun ní ṣàdá kọ́lá lẹ́nu àwọn ọ̀rọ̀ táwọn afá mi lò ni wọ́n ti ní pé gbígba àwọn ṣàwárì wípé kò túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ san àwọn tó jẹ náà kó tó di pé ó gbà ṣàwárì bẹ̀rẹ̀ kéré bí ọ̀rọ̀ tí ó ń ra ń ṣàbí ọ̀tọ̀ ọ̀nà ọ̀rọ̀. Thank you. òkè pípé pé ọlẹ́ àlẹ́ ní àlẹ́yà àti àti mú méjì papọ̀ pé ní pé mo fẹ́ gba ọjà rẹ̀ ayé nígbà tó gba nípùsà nípùsà báyìí kò tún fi dáwọ̀ nípùsà báyìí. èèyàn jáwèé lábẹ́ gba ààrẹ ọjọ́ mọ́ndé títí àlẹ́ ọjà rẹ̀ kò fẹ́ tẹ́lẹ̀ kó tó wá fẹ́ gba ààrẹ ọjọ́ mọ́ndé kò lè lọ bẹ́ẹ̀. òun ti lọ́sọ̀lá gba abẹ́ ọ̀rọ̀ ẹ̀ níbi àwọn ṣùgbọ́n tó ọlọ́ tó lọ́sílà ní ọ̀pá kan tó yẹ kí lọ́sílà ní kí ṣe lẹ́lẹ́ kó tó fẹ́ alẹ́ kan bóyá ló fún ọ̀yámọ̀lẹ́bí ọbọ̀ sí ẹ̀zọ̀ wẹ́ndé yẹ tó wá fẹ́ gba wẹ́ndé fún ọ pé wọ́n á lámì ẹ̀ pé ń gba wẹ́ndé ń tó gba ọ̀yámọ̀lẹ́bí síbi àfáàlùmí ọlọ́dún àfáàlùmí kan lọ. tí wọ́n lọ wà kò tó wọ́n sílẹ̀ sí ọ̀nà torí ọjọ́ wọn lé ní tó ń bọ̀ ẹ̀yà wò ní ìlú ní ìlú ní wá mọ́ òun tó sì ní wọn lé ní bọ̀ tó ń bọ̀ ìṣẹ̀lẹ̀. ẹ Gbogbo afẹ́lẹ́ ọdún lè lò pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ̀rọ bá mọ̀ náà sí àwọ̀ tí ẹni yẹn ní ẹ̀ṣẹ̀ lálágbára ànábi sì ní tó bá ti gbọ́ ọjọ́ ayé gbàgbà kan kò lè dínkù ọ̀tẹ̀ àmọ́kùnrin dáhùn ìpàdà. sọ̀rọ̀ tó ní àwọn ilé tó nǹkan tá a wà sí àwọn olùpapọ̀ nínú ọ̀mọ̀mọ́ ìfọwọ́ nìkan ní wọ́n bá wọn ní ìpàdà sókè tó ilé ẹni ẹni tó tó bá ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwé alùpùpù ní ọ̀rọ̀ kankan lọ́rùn nínú ẹ̀sìn tó kẹ́lẹ́ tó gbáwọ̀ ẹgbẹ́ padà tó sì lọ sí wa tó tẹ̀sẹ̀ ní omi kan yóò kéré ní ìyá ní tọ́tọ́wọ̀ ó jẹ́ kí àwọn tọ́tọ́wọ̀ nǹkan pọ̀ gan-an kó lọ gbà rẹ̀ torí tó ṣe é kó làwọn jáde ẹ̀ wọ́n ní pé sẹ́ni ẹ bá ti gbogbo ọjọ́ ayé gbà rẹ̀ kò lè di ọjọ́ kan padà tó dọ̀ ni ó ṣe ni à yóò سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت